Al-Baharu, Yabaharu, 777 times. Tọ́nà bá dí àtijọ́ àti mu tó nira tí gbogbo nǹkan dàrú tí wọ́n wà ní wàhálà tí wọ́n fẹ́ máa gbé nǹkan dáadáa ṣe ìpè ń jà ní ègún ìdílé ń jà ní. Yabaharu, òun ni kò lọ máa ṣe 777. Ṣé for complete 41 days àbí twenty one days àbí eleven days àrípọ́nà náà á ṣí ó máa ṣe continuously pẹ̀lú Sahara. fi fídíò yẹn ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ yàbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní two zero four four two three seven six eight zero lẹ́ẹ̀kan sí àkáǹtì nọ́mbà fáwọn aláìní two zero four four two three seven six eight zero. First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization Ya Baharu ó wà effective gidi orúkọ ọlọ́run ọba tó lágbára ni ó máa múnà ṣí tí wọ́n bá wà nínú hardship tí wọ́n wà nínú ìnira ọlọ́run àṣínà náà fún yàn gbogbo nǹkan tó bá wù kọ́ ọmọ ẹ̀dámọ̀ fi dojúkọ ẹ lásàsí ni lóògùn ni lépè ni lápẹta ni ní nǹkan kí nǹkan ni tí wọ́n kó tiẹ̀ wọ́n fẹjọ́ ẹ̀sùn kà ni wọ́n fẹjọ́ ẹ̀sùn àwọn ẹ̀mí òkùnkùn ni lọ tẹra mọ́ ya baharu ya baharu ya baharu seven hundred and seventy seven ó lágbára púpọ̀ jù ọlọ́run ọba ò ní dá ẹ fún yàjẹ́ o kò ní máa wọ ẹ ní ìrànkíyà jẹ́ o yá báàrù yìí ni kò máa ṣe ni kò máa ṣe ní anytime tó bá rọ̀ ẹ́ lọ́rùn o lè ṣe ní ìdájí o lè ṣe lọ́sàn-án o lè ṣe lóru o lè ṣe nírọ̀lẹ́ kò sí time tó lè ṣe seven hundred and seventy seven every day bí sì ní láì ta la ọ̀nà àlá inú ẹ̀ adùn ayọ̀ àkún fún gbogbo èkéyìí nínú ìpèníjà tó bá òkú dojú kẹ̀dá ẹ̀ kọ́ńtà tiwa àwọn product wa ní miracle leaves ní fún èké nínú ìpèníjà uh, eh, memory booster caterpillar transformer uh, bulldozer fún fibroid quick erection quick ejaculation infertility àwọn infection cancer diabetics asthma oríṣiríṣi all in one ikú nìkan ni kò lè wò bẹ́ẹ̀ ni ẹ kọ́ńtàtì wa fún èké nínú ìpèníjà ètò àdúrà wà tó legit ètò sàárà wà tó legit àwọn àlálùpàwọ̀dà wà tó legit láti fi kojú kojú problem ni so àwọn ò ní sí crevage fún yín láti evil world yìí sì ní láì tààlà ní kọjá inú àlà ọlọ́run tílíkà òdúdúlẹ̀ àwọn ọmọ yóò ti ilẹ̀ àwa rọ̀súlẹ̀ ọ̀ sànà mọ́mọ́ ni rúùmù dẹ̀ ti tiwa so nǹkan tó yẹ àbádẹ̀ balùwà náà bí àní ṣe kọ́díkà náà lakum fi rasulillahi uswatun hasana so onírúùmù dẹ̀ wa ni wọ́n ní ká máa wò láwòkọ́ṣe so ọlọ́run dẹ̀ ní dá ẹ̀sán kan kó má fi wòsàn ìtìlẹ́gbẹ̀ẹ́ kó lè dá ilẹ̀ àwùdẹ̀wáwò fọlẹ́tẹ́tìlẹ́bù dẹ̀wáwò lè dá yìí kún fọlẹ́tẹ́tìlẹ́bù òbí haram so má dẹ̀ gbàgbé oṣòwò wa ẹlẹ́bọlógún wa àwọn ẹni bí wa innahu yarakum wa qabiluhu min aishu la tarawnahu èṣù àtàwọn companion ẹ̀ wọ́n ń wò yín tẹ̀yìn ẹ̀tẹ̀ lè rí wọn yàtàkàbàtò ó ṣàyítọ́ ẹnu mi náà lè má èṣù ó ń fọwọ́ kọ̀yàn àwọn ẹ̀mí òkùnkùn ń fọwọ́ kọ̀yàn wọ́n ní access sí wọ́n ní kó rọra ẹ lágbára lórúkọ ọlọ́run bẹ́ẹ̀ ni àtàwọn nǹkan tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ yá báàrù ó wà effective gidi má sálàmù wáyé lè kọ́ yìí ẹ WhatsApp wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five a wà ní ìbẹ̀jùlẹ́kì Lagos ẹ WhatsApp wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five a wà ní ìbẹ̀jú lẹ́kì lagos má sálẹ̀ àmúwẹ́lẹ́